When we tí ọgbà kẹ́kẹ́ tí wọ́n ti bá pọ̀ lórí ẹ̀rẹ́ kò síbi tó dé tí mo iṣẹ́ ìjọba ti Ah, ṣé ẹni ṣe ṣe ojú ṣé ọjọ́ àlùyá mọ̀ kò sí èmi jì bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn èèyàn kan bẹ tó lọ́wọ́ pẹ̀lú pẹ̀lú tó wọ́n yìí ṣe ṣe ṣe. ọwọ́ á ní àwọn rògbò aláyé mi ti ṣùgbọ́n ìṣẹ́mi tọ̀run èmi ni ó máa ṣẹ̀mí ara náà wà máa tẹ̀lé a ní ìyá ara lẹ́yìn mo rògbò aláyé mi ti ẹ̀mí tí wọ́n yọ kúrò yẹn ni ó máa ṣẹ̀mí ṣùgbọ́n tí bá ti wọ́n ń bá náà yóò àwọn ìbá náà yẹ bó ti jẹ́ ti ń bá ara náà láyé níbẹ̀ mi. ẹ̀mí ni ẹ̀mí gẹ́gẹ́ láyé lọ́rùn ẹ̀mí ni wọ́n yọ kúrò ẹ̀mí yẹn ni ó máa ṣẹ̀mí lẹ́yìn ikú ni ó lẹ́yìn ikú ṣùgbọ́n tí bá ti ń bá ẹ̀mí yẹn yóò mọ àfẹtẹ ara yẹn bí bó ti jẹ kí ń bá a náà tá a bá tọ́ ń bí èdè mi yóò mọ ìtọ́ nínú wa yóò mọ àfẹtẹ mi bẹ́ẹ̀ ni abẹ́ nà ẹlẹ́mi ẹ̀ ń